الله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn ètò àti ìlànà eléyìí tí ẹ̀sìn islam tó gbé kalẹ̀ òun náà ní kí ó fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ àtàlàyé àtẹni tó ti kú. ìsìláàmù lẹ́ni tó ti kú tó ti lọ táàrímà láàrin wa ó ní àwọn ẹ̀tọ́ kan eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí àwa tá a fẹ́ kù táwọn ò tíì kù ipe ká pé fún a sì gbọ́dọ̀ wọ́n ní àwọn dín ọ gbọ́dọ̀ pé pérépéré nínú àwọn ẹ̀tọ́ yìí ó náà ní kí mùsùlùmí tó kú tó lọ táwa ṣẹ́kù lẹ́yìn rẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ lórí wa òun náà ní pé dájúdájú agbádọ̀ rí pé àwẹ̀ wíwẹ̀ òkú ọ̀ràn àyàn ni eléyìí tó ṣe pé táwọn kan bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ òsí lórí àwọn míì mà ṣùgbọ́n nígbà tí gbogbo ata bá kọ̀ láti wẹ̀ òkú mùsùlùmí tó kú kò sí tàbí ṣùgbọ́n pípé ẹ̀ṣẹ̀ àìwẹ̀ yóò máa bẹ lórí gbogbo wa torí ẹ̀ ló ṣe wá nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀. eléyìí tí abdullahi bin abbas radiyallahu anhuma tó gbà wá òní baynama rajulun waqifun ma'a an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam bi'arafa فوقصته ناقته فمات فقال النبي صلى الله عليه وآله وسلم اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين ولا تحنطوا ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا oni láàrin ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti ń bẹ ní àràfà tó dúró arákùnrin kan náà dúró pẹ̀lú àwọn tó dúró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ yìí lójijì ìnirakunmi arákùnrin yìí ló bá ń wọ́n dànù arákùnrin yìí sì tara bẹ́ẹ̀ kú anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀rọ̀sẹ̀ló ẹ̀wẹ̀ ẹ̀rọ̀sẹ̀ló lédè lárúbáwá àsẹ́ni tásẹ̀ bá sì wá tí nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò níbi àtijọ́ ọ̀ràn yẹn ó máa ń túmọ̀ sọ́ràn yẹn yẹnni kó ara yẹn ni pé kẹ́ ẹ wẹ̀ bí má in wọ sídìr ẹ fomi wẹ̀ ẹ tún wá fi ewé sídìr ẹ fi wẹ̀ ewé sídìr òun náà ni ewé kan tó ṣe pé máa ń hó sẹ́ anábì ni kí wọ́n fi wẹ̀ wọ́n kẹfìnnú hó fi ìfẹ́ wọ́n báyìí aṣọ méjèèjì tí ń bẹ lára rẹ̀ ṣebí tó kè tilẹ̀ oná lẹni tó wà nínú ihram oná ni wọ́n máa sán mára ìlọ́dì àti bóra anábì lè tọ́ wà lára rẹ̀ ń òun náà ni kẹ́ẹ̀ fi bò kẹ́ẹ̀ fi bàṣírí rẹ̀ kẹ́ẹ̀ fi sín wọlé tó hànìkó ẹ gbọ́dọ̀ fi lọ́fíńdà sí lára torí ẹni tó wà nínú ihram kì í lo lọ́fíńdà mi ọ̀tún tàtọ̀ sí ètò ti fi sára ṣáájú kó tó di gbogbo ihram wala tukhmiru ra'sa ẹ̀ sì gbọ́dọ̀ fi aṣọ rẹ àbáṣọ míì fi bò lórí torí gbẹ́ni tó wà nínú ihram lọ́kùnrin kì í fi nǹkan borí fa innahu yub'athu yawm al-qiyamati mulabbiya torí wọ́n gbé dìde tó bá dúdú ọgbẹ́ ní al-qiyama lẹ́ni tí ń sè labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak al bukhari àti muslim àwọn ni wọ́n gbé ẹgbà wáyé jáde ó ń túmọ̀ sí pé ń tá bá kú lórí ẹ̀ orí rẹ̀ náà ni wọ́n ti gbé wa ǹde tó bá ti jọ́ gbẹ̀ǹdà òkè àmì eléyìí fi hàn wá bó ti ṣe jẹ́ ọ̀ràn àyàn lórí oníkálukú wa ká gbìyànjú láti rí gbogbo iṣẹ́ tá a máa ṣe ọjọ́ iṣẹ́ tó dáa nítorí pé ẹni tó náà bá wà lórí pé ń pọ̀fọ̀ orí ọ̀fọ̀ pa ni wọ́n fi pa tí wọ́n bá wá pa lórí pé ń pọ̀fọ̀ ọ̀fọ̀ ni wọ́n máa pa ńgbà tó ń bá dìde ńjọ́ gbẹ̀dà òkè àmì bẹ́ẹ̀ náà ni ẹni tó wà lórí ni wọ́n gbé dìde ẹni wà lórí pé zina orí zina náà ni wọ́n gbọ́n dìde tó bá dijọ́ gbẹ̀ndà kíám kọ́lọ̀ ẹlẹ́dàá kó wa ta tí wọ́n máa wẹ̀ òkú nígbà tá a ti rí pé ọ̀ràn yẹn ni ká wẹ̀ òkú mùsùlùmí ẹni tó yẹ kó wẹ̀ òkú òun náà lẹni tó súnmọ́ nípa àwọn àdájọ́ òfin ṣẹ̀ríyà eléyìí tọrọ mọ́ bá a ti ṣe máa wẹ òkú tábà wá rí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn èèyàn rẹ̀ ẹni tó mọ̀ nípa bá a ti ṣe wẹ òkú ajẹ́pọ̀ àwọ̀ ọkùnrin kan bọ́ba jẹ́pọ̀ kùn lọ́ba kú láàrin àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lẹ́sìn àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run àwọn ẹni tó jẹ́ pé yóò lè bá wa wẹ òkú yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn láàánú kọ́ bá wa wẹ òkú ẹni tó ti pé tó bá rí oore tó rí rere lára òkú yìí nígbà tí wọ́n ń wẹ̀ yóò lè sọ tó bá sì ra aburú àbá ìdá lára òkú nígbà tí wọ́n ń wẹ̀ yóò lè bò láṣìírí irú wọn ni ọ̀wẹ̀ ẹ rí káwẹ̀ òkú ọ̀nbẹ nínú sẹ́ẹ̀rí eléyìí tó yẹ kó ní kálukú wa wọ́n pé tí wọ́n bá pè wọ́n sí àbá ń wọ́n ẹni tó yẹ kó wẹ̀ òkú wa tó kú kámẹ́sì sásẹ́yìn nítorí ládàá ti ń bẹ́ẹ̀ fẹ́ni tó bá wẹ òkú ṣùgbọ́n èèyàn ò ní ìsàdédé gba ládà yìí àfi tí májẹ̀mú méjì bá pé lára rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní kéèyàn ọjọ́ tí ó lè bo òkú yìí láṣìírí ẹ̀yin mà yí pé bá a ṣe dùn láàmá téèyàn bá fi lè kú àkọsẹ́ni tó ma tó lè sọ bóòlù ó rí tó ń bá kú kò sí nínú tó kéré jù téèyàn máa bá pàdé lára òkú tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ ẹ́ òun náà ní gbé ẹlẹ́ bá gbẹ̀ǹdì rẹ̀ torí pé ẹbẹ́ yìí náà ń pẹran ẹbẹ́ padìẹ àsìkò gbà tí ọ̀bẹ bá bọ́ sí lọ́rùn tẹ́ǹfọ̀ ọ̀bẹ yín rin ọrùn rẹ̀ ẹ rí i pé ó lè yàgbẹ́ gbọ́n ẹ̀yin lè pé gbé oró à ó lè ju gbé oró lọ nítorí pé kú ni ikú èsèré bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ fọwọ́ rọrí kú ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ́bàá gbẹ̀ǹdì rẹ̀ lásìkò ìgbà tó kú yẹn ọwọ́ àgbẹ̀tán bá wá báńdì òkú tí gbogbo èèyàn náà sẹ́nu dédé síbí ẹlòmíì lè kó lórí ibú rẹ̀ gbẹ́tà tiẹ̀ báńdì rẹ̀ òórùn tí nkorú ẹ̀rí à ń bàjẹ́ ni ẹ̀wọ́ ni wọ́n mọ̀ tí wọ́n báńdì rẹ̀ ń jọba kú ẹlòmíì akramakumullah àkóso pa nígbà tí kú dé ló sòpá lójijì nítorí oró òkú ṣé gbogbo ẹni tó bá rí lẹ́yìn ní ọgbẹ́ni lọ kàṣàṣùpá lára lẹ́yìn ẹni tó yẹ pé kò ì ìrálẹ́kù rẹ tẹ́lẹ̀ ó ti pàtẹ ìbàjẹ́ lórí rẹ ó tún wá jẹ́ pọ̀ náà ló tún rẹ ẹlòmíì bá ara wọn máa yí padà tí ó dúdú tí ó ju èdú lọ sẹ́mi ọ̀gbẹ́ ah, àbí mọ ọkùnrin rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan ni wọ́n máa rí ẹlòmíì sì wà tó yẹ pé tó bá kú tẹ́ ẹ ọwọ́ yíyùn ẹ bá wẹ̀ kan atọ́sẹ́ àti kàìnkàìn ẹ níyé gbóòórùn lọ́ fi ń dà lọ́wọ́ yín. sẹ́wọ̀n kékeré ṣe gbogbo yẹn náà yóò tún rí dáadáa ìjọ sọ pé ah Allahu akbar ah, ọlọ́run sọ láfọkùnrin ẹlòmíì lè lórí ibú wá sọ́wọ́ mi o táìwé kò máa wọ̀ kú ni àkú mmabi olórí ibú àbí <laughs> ẹnìjọ́ wẹ òkú yọ ẹnìjọ́ tó bá rí dáadáa irú wọn náà gbà dáadáa nítorí àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní man ghasala musliman fakatama alayhi ghufira lahu arba'ina marra ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè wẹ̀ kú mùsùlùmí tó wá bò mùsùlùmí yìí láṣìírí ọlọ́run ọbọ̀ sí àforíjì fún nígbà ogójì nínú rìwáyà mi anábì ní arba'ina àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ogójì nítorí pé ọwọ́ ẹkú òbó láṣìírí ọlọ́run bó ṣàforíjì wọn fún ọ. wa man hafara lahu fa ajannahu ujri alayhi ka ajri ka ajri maskanin askanahu iyyahu ila yawmil qiyamah ẹnikẹ́ni tó bá sì bá òkú tó bá gbẹ́ sàárè tó wá gbé òkú sínú sàárè yìí tó sì bò má bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀sán lẹ́sàn-án gẹ́gẹ́ bí ẹ̀sán ẹni tó ṣe pé ó fi ni sínú légbé títí di dọ́gbé ndàlùkìyàmà irú ẹ̀sán tó lọ́wọ́ sàn nù. man kafana ẹnikẹ́ni tó bá faṣọ sókù lára kasahu Allahu yawma al-qiyamati min sundusin wa istabraqil janna ọlọ́wọ́ bá yóò fi aṣọ sí lára tó bá di dọ́gbé ndàlùkìyàmà nínú àwọn aṣọ àríyìn àwọn aṣọ olówó iyebíye àlùjẹ́nà alimami abu abdullahi alhakim ló gbé jáde gba ọ̀nà kan tó múrege gbogbo àwọn nǹkan táwọn a máa fojú di táàkà kùn gbogbo táwọn máa wò pé nǹkan lásán ni wíwẹ̀ kù ládàá olọ́fẹ́ wà ń bẹ̀ agbẹ́lẹ̀ agbẹ́kùsí ládàá olọ́fẹ́ wà ń bẹ̀ arasọ́sí lọ́rùn èmi mọ̀ fowó mi ra sàn mọ̀ wá fún mo fún wa pé kí wọ́n fi bò la ẹlòmíràn máa pe ládàá olọ́wà ń bẹ̀ ládàá ńláńlá ń bẹ̀ mẹ́ kọ́lọ̀ǹda kù kó sàwa náà lọ́kàn nínú ẹni tó fi sèkóńgé àti ṣe àwọn àtòlóore yìí báyìí nínú nǹkan tí ó jẹ ká gba lára ńlá látàrí ipa àwẹ̀ kú òun náà ni kéèyàn ọwẹ́ òkú yẹn lẹ́ni tó jẹ́ pọ̀dọ̀ ọlọ́ọ̀ni ti wá ládàá kọfẹ́ sàn kan kọfẹ́ ẹ̀yìn kan lẹ́nu àwọn èèyàn látàrí nǹkan tó ṣe yẹn nítorí pé iṣẹ́ téèyàn á máa ṣe láti fi wá àlùjánnà èèyàn fi wálé ayé nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní bashir hadhihi al-umma bashir hadhihi أبي بشر هذه الأمة بالثناء والتمكين في البلاد والنصر والرفعة في الدين ومن عمل منهم بعمل الآخرة للدنيا فليس له في الآخرة نصيب رواه الأحمد رواه الإمام أحمد بسند حسن النبي صلى الله عليه وسلم ونبشر هذه الأمة بالثناء أفوي جايني رودنو إكي كي والتمكين في البلاد أسيب ولاي لوكيكبي والنصر والرفعة في الدين أنا واسي أكبر وغا طبعا دي الله عند القيامة أما ومن عمل منهم بعمل الآخرة ẹnikẹ́ni nínú wa tó bá wá في kan tí èèyàn máa fi wá ẹ̀san ẹ̀san gbẹ̀ndẹ̀ alqiyama lọ́dọ̀ ọlọ́run wá ṣe lè dóni àfi nítorí ilé ayé falaysa lahu fil akhirati nasib kò ní èrè ńjẹ ká tí ó rí tọ́ba dídọ́ gbẹ̀ndà kìyàmù alimami ahmed ló gbé jáde gbá ọ̀nà ká tó dára abrahamakumullah a rí i pé ọlọ́wọ́n bò ní iṣẹ́ wa lópin ìgbà tá a bá ti ṣe tá a ṣe ń torí tiẹ̀ tí èèyàn máa gba ládàá lórí ẹ̀ ọ̀bọ̀n ọ̀sẹ̀ pé torí tọ́lọ̀ lèèyàn ti ṣe tó o bá ti ṣiṣẹ́ rẹ̀ ń torí tọ́lọ̀ gbàgbé ẹ̀ kò ní ládàá kan tó rí gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi kú wọn wẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa wẹ̀ gbogbo òkú mùsùlùmí àwọn ẹni tí wọ́n wẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú wọn láti rí ali ibn abi talib al-abbas ibn abdul muttalib bákan náà al-fadl ibn abbas àti usama ibn zayd àti qasem ibn abbas àti salih mawla rasulillahi. صلى الله عليه وآله وسلم رضي الله عنهم وأرضاهم مقبع صحابي إن أقوى نين ويقوى النبي محمد صلى الله عليه وآله وسلم تواني كافي تيجو نقبع توقع قولي tọba kú ẹ má wẹ̀ mí o tọba kú wọn gbọ́dọ̀ wẹ̀ ọ́ ọlọmọdé àfi tọba pé káfìrí lọ kú tẹ́lẹ̀ náà ta ló dilẹ̀ láti máa wẹ̀ kèfèrí ẹnikẹ́ni tọba kú mùsùlùmí nínú ojúṣe àwa mùsùlùmí lórí ẹ̀ nínú ẹ̀tọ́ òkú yẹn lórí wa òun náà ní kárí pa àwẹ̀ tọ́ba sọ fún wa pé òkú kan wọ́n ti gbé sin ṣùgbọ́n tó hàn láwọn òun náà ní pé wọn ọ̀wẹ́ kó tó di pé wọ́n sin àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n pín sí méjì nípa eléyìí àwọn igun kínní àwọn sọ pé àní húsàárì rẹ̀ láti gbé jáde ká lè bá àwẹ̀ fi ilẹ̀ bó ti ṣe wà náà ni eléyìí jẹ́ eléyìí ti àwọn Hànàfíyà àti Ṣàfi'íyà táwọn sọ. So nítorí pé wọ́n ní tá a bá hú òkú yẹn jáde nítorí ọ̀wọ́ pé wọn ọ̀wẹ́ kó tó di pé wọ́n sìn wọ́n sìn yọ kàn máa dàbí ẹni pé afẹ́fi sẹ̀sìn ni. ọ̀rọ̀ kejì wọn lá hú òkú yẹn jáde nítorí ká lè bá àwẹ́ lópin ìgbà tó bá ṣe é pé ìgbà tá a gbọ́ sí tí ìgbà tá a fẹ́ hú òkú yẹn jáde sí kò ì tí ì pẹ́ jù ara rẹ̀ ò lè tí ì máa jẹrà ara rẹ̀ ò lè tí ì máa bàjẹ́ agbèjáde awẹ̀ kó lè bá a pé ìwẹ̀ yẹn kìí ṣeré alimami Malik táwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ bẹ́ẹ̀ eléyìí tó jẹ ọ̀rọ̀ míì tó tún látọ̀dọ̀ imamu Shafi'i táwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé òun àwọn náà sì lọrọ àwọn àti apá nínú àwọn nítorí pé òkú kò kan tá a gbọ́ létí ìsara rẹ̀ á gbé jáde á wẹ̀ tàbá wá wẹ̀ ajẹ́pẹ́ èèyàn di àtúnkún ọbẹ̀ dàtúnṣe tàbá fasọ ìgbẹ̀yìn sí lọ́rùn tán á wà á ṣe sọ̀látùl jánásà sí lára kótó di pàtó padà dá padà sínú sàárè rẹ̀. káwé òkú rárá ẹ̀ka iná lọ́jọ́ pé tí wọ́n bá rí pẹ́ nìkan nínú àwọn bàtàláìsì oníkálukú ọ̀sà lọ́wọ́n fi lẹ̀ wọ́n máa bẹ̀rù ẹni tí ẹjọ́ sùn tó ń tún darun kwálù tílẹ̀ fi má ọ mọ̀ pé látàgò kan òru ló ti kú ó kú o nígbà tó ń darun kwálù nígbà tó ti mà kó kú ìgbà tó wá gbọ́ pé kú láago márùn-ún àṣùbà tí ó dìde lọ́ba túlẹ̀ ah, àsọkù ló tì ọlọ́run ní wọn náà mọ́ ti kù àti sísùn tó ká máa pààyàn so ìwọ tó ń sá fún ṣé wọn náà lọ wẹ̀ ṣé wọn náà lọ wẹ̀ á wẹ̀ àwọn míì wọ́n lè pẹ́ ẹ má nu lé yo tẹ́ ẹ bá ti lè wẹ̀kú nu lé yóò dà kú fà àfi ká wá fi táàbà gbé lọ láti lọ wẹ̀ ebi bàbá yín ni mẹbi ìyá yín ni ebi ọmọ ìyá yín ni ebi ìyá yín ni kí ló á dé tó fi wá di nǹkan tẹ̀ ń rí sábà yìí kò sí wàhálà tẹ́ bá fẹ́ wẹ̀ òkú ẹ wá ibìkan tẹ́ gbélé tẹ́ ti wẹ̀ bíi bẹ́ẹ̀dì tó ṣe pé yóò ṣe é nà síbẹ̀ ẹ á máa dami sí la tómi á máa wábì kan wọ̀ lọ bẹ́ẹ̀ bá rí ibi tẹ́ ti wẹ̀ òkú àwọn mọ́sálásí mọ́sálásí láyé wọ́n á máa sáyè wẹ̀ kú síbẹ̀ ẹ gbé òkú lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wẹ̀ gẹ́gẹ́ bí àyè wẹ̀ kú ti ṣe ń bẹ mọ́sálásí ti wá ń bì ẹ lọ wẹ̀ ń bẹ̀ ẹ̀yin náà lẹ́wẹ̀ nǹkan yín ibi rúru bíi tẹ́ẹ̀tì wẹ̀ tẹ́ẹ̀gbèsí tẹ́ẹ̀tì wẹ̀ ń irú tún wà lódì kejì tẹ́ẹ̀gbókun yẹn sí. tẹ́tì fa sọ gbẹ̀yìn sí lára kò nídìí pé máa gbé yọ́bọ́yọ́bọ́ kò sì nídìí kẹ́ ẹ fi bàbá ń bàbá màmá ń màmá ọmọ ọlọ́mà kẹ́ ẹ fi sẹ̀sìn nítorí pé ń bá ń wẹ̀ àyè àpọ́nlé wà ń bẹ̀ wẹ̀ òkú ń bẹ̀ tó ti pé bá a lè má lè a lè má lè wẹ̀ bí ìkọ́jẹ́ ọkùnrin ó kú sáàrin ibi kò sẹ́nìkan nínú wa tó jẹ́ ìyàwó rẹ̀ kò sẹ́nìkan nínú wa tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó jẹ́ ìwọ̀ lórí irú rẹ̀ kó jẹ́ ìyàwó fúnrú rẹ̀ ká pé wọ́n tiẹ̀ fẹ́ fẹ́ra wọn gbogbo wọn ará àta tó lè fẹ́ níyàwó ni tírú rẹ̀ bá ṣẹlẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n ṣe tẹ̀yẹ́mù fún ọkùnrin yẹn ni o tẹ̀yẹ́mù òun náà ni wọ́n fọwọ́ lulẹ̀ tó máa fi lulẹ̀ wọ́n yùn wọn á bánu pẹ́pẹ́pẹ́ tí nǹkan kan bí òkúta bí ẹ̀gún tó lè gún yàn hàyàn lára tó bá wà bẹ́ẹ̀ kó lè bá a wọn á fọwọ́ yẹn bọ́ lójú tó bá fi bọ́ lójú wọn tún fi pa lọ́wọ́ méjèèjì títí dọ́rùn ọwọ́ tó bá tán fattaqullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́run lódì wọn abẹ́ bá ti ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ ni tó bá pọ́bìnrin lòun náà kú láàrin àwọn ọkùnrin táwọn ọkùnrin yìí sì jẹ́ àjòjì sí gbogbo wọn kò sí èdè ò lè fẹ́ níyàwó wọ́n yẹ ṣe mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ṣe ọmọ rẹ̀ wọ́n ṣe ọkọ rẹ̀ wọ́n yẹ ṣe ìyekan rẹ̀ so irú eléyìí wọ́n ṣe tẹ̀yà mọ̀ fún lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pápá kan náà àwọn olùmọ̀ tẹ̀ ni ẹ má ṣe tẹ̀yà mọ̀ fún torí ọwọ́ tẹ̀ tún fi máa bọ́ lójú sẹ́ lẹ́tọ̀ọ́ láti fọ́ kan lójú ni sẹ́ lẹ́tọ̀ọ́ láti fọ́ pa lára ni tẹ́ fi máa fọwọ́ pawọ́ rẹ̀ bákan náà tó bá jẹ́ pé ẹnìkan ọlọ́run dá lẹ́ni tó ní abẹ́ oríṣi méjèèjì ọlábẹ́ ọkùnrin ọlábẹ́ obìnrin a sì dáàmà wípé èwo lọ́gbàgbára lọ́dọ̀ èkejì nítorí bó ṣe ń rún gbà ló tún kún mú ó hun rún gbà tó ń ṣe nǹkan oṣù ó sì lábẹ́ ọkùnrin irú eléyìí tó bá kú sọkùnrin látò má ní àbóbìnrin irú wọn la sọ pé tó bá wá sí mọ́sálásí kò ní tó ń sábò ọkùnrin o torí kọ́mọ lọ́jọ́ obìnrin kò sì ní tó ń sábò obìnrin kọ́mọ lọ́jọ́ ọkùnrin níbo láwọ àfìsí wọn ni yóò dúró láàrin sáfù ọkùnrin àti tóbìnrin kò ní darapọ̀ mọ́kùnrin kọ́mọ lọ́jọ́ obìnrin kò ní darapọ̀ mọ́bìnrin kọ́mọ lọ́jọ́ ọkùnrin irú rẹ̀ lọ́wọ́ á kú yìí wọ́n ní tá a bá rí ẹrú bìnrin tó lè bá wa dàbí sí lára táàsì rẹ nìkan tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó lè wẹ́ ajẹ́pàṣẹ tẹ̀yà mọ̀mù fún. ìgbà míì ó lè jẹ́ pé a wá omi títí títí títí àárí òkú nísìnyí bẹ́ẹ̀ lẹ́tọ́ abẹ́ sìn yìí ẹ̀sẹ̀ tẹ̀yà mọ̀mù fún. àbí kó tiẹ̀ jẹ́ pé omi ń bẹ àmọ́ àlè fi wọ eléyìí nítorí pé bá a ṣe ń dami sí ara lára rẹ̀ ń bù dànù ara rẹ̀ ń já dànù ara rẹ̀ ń já dànù àbí kọjá yìí pé bá ń ṣe ń dami sí lára làwọn ń bó tó irú àwọn eléyìí àní wẹ o a kàn dami sí lára bàbá ti dami sí lára a sì gbé àti wẹ́ ń tiẹ̀ nù ẹni tí ọba ṣe wẹ̀ látàrí pé iná ló jó pa ilé ń jó ilé jó máa wá kú ògiri wólù ìgbà tó giri wá wólù á tètè rí fàyọ ara ti bàjẹ́ kó di pa débi tó wà tó irú eléyìí bẹ́ẹ̀ bá dá mi sí lára ó lè jẹ́ pé ni bákan náà ẹni tó tẹ̀rì sínú odò tètè rí àfi ìgbà tó pẹ́ ara ti di nǹkan míì irú a ní lè o lópin ìgbà tá à ń bá wò parọ́ ọjà àrò òdànù akàdámi sí lára ní dídá ẹyọ kan ni bàbá ti dá sí ẹ̀tọ́ kejì tó kù ní lórí wa tá a gbọ́dọ̀ pè fún lẹ́yìn wíwẹ̀ òun náà ní ká faṣọ gbẹ̀yìn sí lára ǹjẹ́jẹ́ mọ̀ ìpè aṣọ tá à ń fi sókù lára yẹn fọ́ọ̀dù kìfáàyà ọ̀ràn yẹn ni o èyí tó ti pé táwọn kan bá ti fi sí lára àwa yòókù tó àkópa tí gbogbo wa bá kọ̀ láti fi aṣọ gbẹ̀yìn sókù wa lára gbogbo wa pátá la ṣẹlọ̀ pípa nàbì sallallahu alaihi wa nípa arákùnrin tí ràkúnmí rẹ̀ tó gbé sọnù tó wọ́n kẹ́sẹ́ tó tara bẹ́ẹ̀ tó kú lọ́gbà àràfà yẹn ọ̀rọ̀ anábìta kàṣíwájú ẹ̀rí pọ́ wánu rẹ̀ pé wọ́n kẹ́fì inú hù fi ìtàn òbẹ́ yìí aṣọ méjèèjì ti ń bẹ lára rẹ̀ iná ní ká fi lára àṣẹ tìlélẹ́ yìí àṣẹ yẹn yẹn ló náà nínú ẹ̀tọ́ òkú lórí wa oníkàfàṣọ ọ̀gbẹ̀yìn sí lára aṣọ ọ̀gbẹ̀yìn dáàtì fi sí lára yẹn aṣọ funfun o ẹni bá kú nígbà tí ń ṣe hajj lọ́wọ́ ẹni bá kú nígbà tí ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ ìní wọ́n ní ká sin pẹ̀lú aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ká má lọ wá mi ṣùgbọ́n mi ti lọ hajj mo ti lọ umra rí mo ní aṣọ ìhìrọ́ọ̀mù bí mo bá kú ó ní ẹfisi mi ọ̀sọ́sàpọ̀ ààrẹ ni ọ̀sọ́sàpọ̀ ààrẹ ni torí pé nùgbàgbọ́ àwọn míì oní pé ńgbà táwọn ti lọ hajj yìí aṣọ táwọn fi ṣe ìhìrọ́ọ̀mù ìní wọ́n gbọ́dọ̀ fi sin àwọn ìní ó pè kẹwàá tí wọ́n bá fatọ́ míì sáwọn lára bígbà tẹ́ ń pè yà bọ̀ wá wọn ni. àyàfi tó bá pé gbogbo ayé yọ ọ̀ lásọ mi aṣọ nìkan náà ló ní. sọ nítorí pé aṣọ tí wọ́n fi sí ọ lára gbẹ̀yìn inú owó rẹ ló ti ẹ̀ ká mu ká ti mú owó tá a àwa rí i pé ò lówó àmọ́ aṣọ yẹn ń ní funfun náà sì ni ajẹ́pin láàfin sí ọ. àìjẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé wọ́n yà lọ ra aṣọ tí wọ́n fi sí ọ láàánú. tọ́ tọ́ba yẹ pé tó gbó olówó ni olówó inú owó rẹ̀ láti mú níta sọ iye ọ̀pá sọ tábàrà tá a fi sí lára inú owó rẹ̀ láti mú àmọ́jíjó lówó yẹn ò túmọ̀ sí pé ìgbà tó ṣe polówó ló kú a wà lọ ra aṣọ léèsì olówó iyebíye funfun a fi sí la pé ẹ̀mẹ́ni tó kú ni àmà àmà ohun àbájẹ́ni tó tóbi ikú apá ẹ̀dá kan ẹ lọ ra aṣọ lásán kẹfì sí lára ẹlòmíì torí pọ́jọ́ lówó wọ́n lè lọ ra gíní dàmọ́ọ̀sì olówó iyebíye àbí jàkáàdì funfun olówó iyebíye àwọn olówó iyebíye ọlọ́run má jẹ nítorí pé ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀ nítorí kò ní pẹ́ kò ní jìnnà táwọn kan àwọn kòkòrò fìjà sùn. sọ̀kí alẹ́ ń fowó ṣòfò sí inú owó rẹ ni wọ́n ti mú ọ kò ní ìdìkẹ́ wa wá mọ́ṣáláṣí babalágbájá kú agbẹ́yìn mọ́ṣáláṣí ẹ̀ máa fún òkú ní aṣọ ọ̀pá mélòó tí wọ́n fi sí lára wọ́n yìí fún lówó e. fowó sílẹ̀ sáyé wọn ò ní fún akramakumullah oúnjẹ tẹ̀ ń jẹ lójoojúmọ́ ṣé bára ń ṣe ń fi jẹ ni ayé ṣe bára jẹun ẹni tọ́lọ̀ ń bá bò láṣìírí inú owó rẹ̀ náà ló ti jẹ aṣọ tí kálukú wọ̀ sọ́run ṣé bára la fi rà ni kì í ṣe bára bẹ́ẹ̀ náà tẹ́ ẹ bá kú tọ́ yín náà ni inú owó yín wọ́n ti mú. yẹ pé ò lówó wọ́n wo gbogbo ń tó fi sílẹ̀ sáyé kò sí lè fi ra aṣọ ọ̀pá márùn-ún mẹ́fà aṣọ ọ̀pá mẹ́jọ tá a fẹ́ gé mẹ́rin mẹ́rin tá a fẹ́ fi bọ́ ọ lára àbọ̀ aṣọ ọ̀pá méjìlá tá a fẹ́ gbé mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́ta tá a fẹ́ fi sí ọ lára àjẹ́ ta ní tọ́jú rẹ̀ tí náwó lé ọ lórí kó tó kú kó ńlá lọ bá bí ọmọ tó kú bàbá rẹ̀ nù bí ọmọ ọ̀dọ̀ tó kú ọ̀gá rẹ̀ ni ìyàwó tó wá kú ńkọ́ sẹ́mi kọ́kọ́ ní náwó lé lórí ṣáájú kó tó di pé ìyàwó kú ǹjẹ́ tí ìyàwó bá wá kú sọ́kọ náà ni ó máa ra sọ ìgbẹ̀yìn sí lọ́rùn àbí báwo apákan nínú àwọn olùmọ̀ wọn ni rárá o rárá ni fún ẹ̀yà rẹ̀ lówó ẹ̀ lọ́ra nínú Muhammad hasan bẹ́ẹ̀ náà ni Hanbal èyí tó tún gbajúgbajà jù nínú ọ̀rọ̀ táwọn ìmáàmù Malik àtọmọlẹ́yìn sọnù. bẹ́ẹ̀ náà lápá kan nínú àwọn ṣàfihìyà gẹ́gẹ́ bíi alimawardi àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni inú owó obìnrin láti mú késo owó ọkọ rẹ̀. wọ́n pé ńgbà tíyàwó ti kú ó ti di àlejò àjòjì sọ́kọ. ìtì ń bẹ láàrin wọn ó ti tán kí á lọ kóòtù máa náwó lé lórí sí eléyìí jẹ́ ọ̀rọ̀ tiwọn. ọ̀rọ̀ kejì òun tí Abu Hanifa sọ àti Abu Yusuf wọ́n ní ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí ọkọ kọjá pò ní ọ̀rọ̀ aṣọ ọ̀gbẹ̀yìn tó fi síyàwó lọ́rùn nínú sàárè bùbá ìlọ́dì ìbòrí mọ́rùn àti àwọn àrùn ńláńlá méjì tí wọ́n wé má lára wọ́n ní ọkọ ní òsè fún eléyìí jẹ́ ọ̀rọ̀ oríṣi kejì òun náà sì ní ọ̀rọ̀ eléyìí tó dọ́gba nínú ọ̀rọ̀ tí ìmáàmù Ṣáfi'í àwọn Ṣáfi'í yà tí wọ́n sọ. So àtúgbà rẹ̀ náà wà lọ́dọ̀ Imam Malik wípé ntọ́ yẹ ká wò ó náà ní pé ta ni náwó lé lórí ṣáájú kó tó kú ta ni ń dá sọsí lọ́rùn ṣáájú kó tó kú ẹni tí ń náwó lé lórí ti ń dá sọsí lọ́rùn ṣáájú kó tó kú òun náà ní ọ̀rọ̀ asọsí lọ́rùn lẹ́yìn ìgbà tó bá kú tó bá kọ́ náà ni. tẹ́lẹ̀ jẹ́ ọ̀rọ̀ kejì òun la sàlẹ́sà pípé ọkọ òun náà ní ọ̀rọ̀ asọ̀gbẹ̀yìn síyàwó rẹ̀ ní ọ̀rọ̀ asọ̀gbẹ̀yìn tí wọ́n fi síyàwó rẹ̀ lára àti pé ọ̀rọ̀ táwọn sọ wípé ìgbà tí ìyàwó ti kú ó ti dàjòjì sọ́kọ ọkọ náà ti dàjòjì ó ti dàjòjì sí ọ̀rọ̀kọ̀rọ̀ tí ò wúlò ní wọ́n ń ṣàjòjì síra wọn nítorí kú nítorí tó bá dàjòjì síra wọn nítorí kú kò yẹ kí wọ́n tún jogún ara wọn mọ́ ìyàwó ti kú àjòjì ni kí ló fẹ́ máa jogún ẹ̀sìn kí lọ́lọ́run wá sọ wípé walakum nisfu ma taraka azwajukum إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين ọlọ́run ní ajogún dájì nínú táwọn ìyàwó yín fi sílẹ̀ lópin ìgbà táwọn ìyàwó yín ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ìyàwó fọmọ sáyé kì í ṣe dandan kọjá pé ni wọ́n bí fún tí ìyàwó bá fọmọ sáyé ìdá mẹ́rin ni wọ́n kọ́ gbà nínú dúkìá ìyàwó rẹ̀ tó kù lẹ́yìn àsọtẹ́lẹ̀ àti gbèsè tọ́jẹ ọlọ́sì láwọn ìyàwó náà àwọn tó kù ìdá kan nínú mẹ́rin nínú tọkọ fi sílẹ̀ sáyé lópin ìgbà tó bá sí pọ́kọ yẹn ó kú kọ̀ fọmọ sílẹ̀ sáyé àmọ́ tọkọ yẹn bá jẹ́ pọ́kú ọfọmọ sáyé ìdá mẹ́jọ péré iná ni wọ́n fi àwọ̀ lẹ́yìn àsọtẹ́lẹ̀ àti gbèsè ọkọ tí wọ́n bá san nínú dúkìá rẹ̀ tó bá kí wọ́n ti dàjòjì kí ni wọ́n ń jogún ara wọn sí àjòjì á máa jogún àjòjì àjòjì kan jogún àjòjì. bákan náà tó bá yẹ pé wọ́n dàjòjì látàrí ikú ẹ̀gbọ́n tánàbì sallallahu alaihi wasallam sọ ní ìjọ kan tí Àìṣà sọ pé ó fẹ́ tẹ̀hún díẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé tó o bá sì fi lè lọ kú síwájú mi èmi ni màá wẹ̀ ọ́ ókè tó bá jẹ́ àjòjì sájòjì á máa wẹ̀ àjòjì àjòjì kan ewé àjòjì torí ẹ̀ làwọn olùmọ̀ Islam fi sọ pé tó bá jẹ́ pé ọkọ ló bá kú ìyàwó ni ó sì wẹ̀ kò bùkátà kọ́ta sọ kankan bò láàrin ìdodo sórúnkún nítorí pé kò sí hòhò láàrin ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ náà ni tó bá pé ìyàwó ló bá kú ọkọ ni ó wẹ̀ kò bùkátà láti kankan bò láàrin ìdodo àtọrúnkún nítorí pé ìyàwó rẹ̀ ni kò bá jẹ́ kó ti kú kò sì sí ìhòhò kan láàrin ọkọ àti ìyàwó aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سبحانه في سركم وعلانيتكم تفلحوا غدا مع المفلحين يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله dájúdájú tí a bá تاسوا يكوا نيو wa tá a sì wo لا wa ní ọ̀tún nǹkan sẹ́nu rí nǹkan fararọ omi àlàáfíà orílẹ̀-èdè wa ó ti dàrú a sì rí i pé pákáleke ó ti gba ilẹ̀ ní gbogbo àyíká yìí débi wípé ọ̀pọ̀lọpọ̀ iná ni wọ́n fọwọ́ ba àlàáfíà wọn wọ́n tún fọwọ́ ba àlàáfíà dúkìá wọn ọ̀rọ̀ wa di pẹ́ǹtùká. débi wípé ẹni ọba ti jáde nínú ilé rẹ̀ ọlọ́nìkan ma bí ó padà sílé bí ò ní padà sílé. akramakumullah irọ́ ète agbárí irọ́ ó kúnnu àwọn ẹ̀rọ ayélujára wọn eléyìí tí nínú àwọn èèyàn tí wọ́n ń tara rẹ̀ gbàròyìn ní ọ̀pọ̀ àyè nǹkan òun náà ló ṣẹlẹ̀ tó ṣe pé ọwọ́ táwọn ò fi gbé kalẹ̀ ó lè yàtọ̀ sí bó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó tí ó sì máa gbé ká lórí ẹ̀rọ ayélujára wọn pé ó wọ́n tún máa sọ yìí pé ó sojú àti pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ń gba ìròyìn nǹkan gẹ́gẹ́ bí ẹnìkan ti gbé agbagbe wípé ìlú kan jẹ́ àbẹ́ọ̀bà kan jẹ́ sàn wọ́n ń gbé àwọn òkú jáde nínú ààfin rẹ̀ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ ń bọ́ ń bẹ̀ ta ni ń jáde ta gbogbo ẹ̀ láti dàdàkúdà sílẹ̀ gbogbo ẹ̀ láti pé nàìjíríà ti gbiná o gbogbo ẹ̀yin ìlú ilé ayé ẹ dá sí o ìjọba ń pààyàn o ẹ̀yin human rights activists kí lè ń wọ́nra ọyẹ ìsọ̀jọba ẹlẹ́nu ẹ bá tiẹ̀ jẹ́ irú nǹkan yẹn ó ti wọnú ọ̀rọ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ tí ẹni tó pààyàn tó bá pààyàn méjì ìròyìn tá a máa gbọ́ lórí ẹ̀rọ agbágbé àbí ẹ̀rọ ayélujára wọn ni pé wọ́n ti pa èèyàn méjìléláàádọ́rin àbá èèyàn méjì méjìléláàádọ́rin níbo làádọ́rin ti kún ẹnìkan ò ní gbọ́ pé wọ́n ń pààyàn bẹ́ẹ̀ kó ná ọmọ kí ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n ń pààyàn èsì sí kan dé báyìí pé ń yọ lẹ́nu ire igbe yẹn ti wá kún gbogbo àgbáńlá ayé lónìí látàrí pé a fẹ́ fòpin sí ọlọ́pàá sars akramakallah àwa tara rẹ̀ àti ọ̀bẹ nìkan jà fọ́gun gbogbo lé mú gbogbo èèyàn dáràn báyìí àwọn tí wọ́n bá dipò mú wọ́n dáràn ẹlòmíì ò láṣẹ kankan ju pé òun náà wọ́n kàn ṣe yẹsà fún lọ òun náà dáràn báyìí tìbútòrò orílẹ̀-èdè wa ọlọ́pàá kan kọ̀ dájú pé wọ́n bí dájú ọwọ́ ẹ̀wù má báyìí nìyí nítorí tí wọ́n bá ra mú àfà wọ́n lè ti kọ́kọ́ fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ kẹ́ni kó tó dárò pé ẹja kan dá méje ẹ̀ ni àlọ́lọ́pàá àbìkan wọ́n ní wọ́n pa wọ́n ti kọ́kọ́ ń sọ sórí wheelbarrow bí ìgbà tí èèyàn ti wọ́n ti pè wà wọ́n sọ sí wọ́n tún wá lu bàbá ń bàbá pa wọ́n ní DPO ó wà ní kúrúntù gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ẹ padà mà náà níjọ́ kan wípé ìsìláàmù náà lọ́nà ìsìláàmù faramọ́wọ́dì táwọn míì wá ń bọ́ sórí social media náà nìsín ó lóun máa ń pa islam ó ní tí ìwọ́de tó bá jẹ́ wọ́ọ́rọ́wọ́ islam ọ̀tàkù àti wọ́ọ́rọ́wọ́ àti wọ́ọ́rọ́wù èwo ló dáa islam faramọ́ ń bolo tiri. ṣebí wárọ́wọ́ náà ni o di ètò dìí ní ìsìn èwo ń wárọ́wọ́ ń lọwọ yìí sáàbì ni àbádé ni lọ sọ pé kẹ́ ẹ máa wọ́ ẹ dákun ẹ má gbégbé kúgbé wá bá ìsìlámù ìsìlámù ọlọ́run wá sí sì ẹ má bá ń ń dáhùn orí ẹlòmíì ò ti kúlẹ̀ ẹ máa gbọ́ bí wọ́n bá ti ṣe kútúbà tán kó tètè sọ fún mi wọ́n bẹ̀ lọ ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ló bá jẹ́ pé wọ́ọ̀dẹ ni wọ́n bẹ̀rẹ̀ ṣáájú gbogbo ẹni tí ọba kẹjẹ yọ fẹ́ kó sojú òun yóò sì máa ń sẹ̀t lọ gbogbo ti ṣẹlẹ̀ wọn máa ya fọ́tò rẹ̀ ibi tí wọ́n ti sórí rẹ mọ́tàsí èèyàn mélòó ni wá bẹ̀ ibi tí wọ́n ti sórí ibú níbi ọlọ́nsọ ànábì sọ èèyàn mélòó ló jókòó ń bẹ̀ tí wọ́n á jẹ́ pé àwọn aránù àwọn àrégbè àwọn àdánù ẹ máa sọ pé kò burú tó bá jẹ́ wọ́ọ́rọ́wọ́ èwo ń wọ́ọ́rọ́wọ́ èwo ń wọ́ọ́rọ́wọ́ èwo ni dàrúdàrú gbogbo ẹ̀ ránu irégbè kí ni Islam fẹ́ fi wọ́ọ̀dì òfò ṣe kí ni Islam fẹ́ fi ṣe. àkàràmọ̀kùnmọ̀lá ibi lẹ́lẹ̀ náà rí ẹ̀mí mélòó ló ti lọ báyìí ní ìsìn dúkìá mélòó ló ti lọ àwa mọ̀ pé lórílẹ̀‐èdè tiwa yìí tá à ń bá ń fi Nàìjíríà fi wé àwọn kọ́ńtírì míì á ibi tá a kù sí ti pọ̀ jù ibi tá a kù sí ti pọ̀ jù àwọn owó wa àfi tún orílẹ̀‐èdè wa ṣe owó tá a lá ní lórílẹ̀‐èdè wa kò jẹ́ wò ẹ lọ́ wọ́n wo bílẹ̀ ayé ṣe rí ẹ nífẹ̀ẹ́ padà mọ́. owó ìta tún wá ní díẹ̀ náà ẹ sọ̀rọ̀ ra wò àtúndáná sún. àbí bẹ́ẹ̀ kọ́ ni inú ń bí wa fáwọn olórí báyìí. ilé mi ilé alájà sọ náà sí. ẹ̀sẹ̀ mọ̀ kò gbogbo nǹkan tọ́da tọ́da tọ́da à ń bàjẹ́ ló kọ́ pàǹbínú ẹnìkan èmi bàbá Buhari lọ́sẹ̀ yìí kí ló dé tẹ́ fi wá di ọ̀bẹ nìkan jà gbogbo ẹ mú. sẹ́fẹ̀ ń fẹ́ kún Nàìjíríà ṣe náà ni lẹ́yìn bá wa sọ náà sí tí gbogbo ẹ̀ bá gbiná orí ìwo náà lọ́ wá wà ń bẹ̀. gbogbo báńkì wọ́n ń súnná ilé rìbá ni síbẹ̀síbẹ̀ Ọlọ́run ọ̀bẹ̀ yín pé sọ́mà ti gbọ́ pé nìkan ló ní dúkìá kan báyìí wọ́n dáná sun nígbà tí ẹ níjà pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ṣe lọ́ọ́ kojú ẹ̀ kálukú á sálù ẹlòmíì sánlé ẹlòmíì sálù sísá sísá yìí náà ni bẹ́ẹ̀ bá jọba ọ̀daràn ìjòyè kan dágun nígbà tí àwọn ọmọ tí ń ṣèwádìí tí wọ́n yí abo àfin olówó èkó àfa wọn ní mọ́tò sọ́jà mẹ́fà iná fi wá gbé bàbá wọn tó ní wọn mọ̀ fọ́ bà láfíà rẹ̀ àwọn ní ìwé ìròyìn wa ń bi aṣojú wọn tó wà ń bẹ pé àwọn ìyàwó àtọmọ ọba ń kọ́ wọn ní à rẹ́fúrẹ́mù jóná ẹ̀ wá ń béèrè táì àbẹ́rẹ́ rí nǹkan náà àwọn ọmọ àwọn sáré pé wọ́n ti gbé bàbá jáde <laughs> wọ́n wá gbé ọ̀pá àti ọba gbogbo nǹkan tẹ́ ah Allahu Akbar lẹ́yìn ọ̀pọ̀ pàpà tọ́ba náà máa pé mo lè ní kó ti mm, mo lè ní ọ̀pá wá ń gbogbo ọ̀kan tó kó ẹsẹ̀ sínú bàtà ọba onídọ̀rí nǹkan <laughs> subhanallah ẹjẹ padà síbi kí lẹsẹ àwọn èèyàn náà káàtì ẹkọ daràn lónà ó ti yẹ ti sọ fún tipẹ́ kìí ṣe pé sìn lẹwàá lẹwàá ti torí pé ẹ fẹ́ fò ọlọ́pàá lò mọ ẹ bó ti kúrò lọ́lọ́pàá tipẹ́ so wọ́n wá ń kó gbogbo oúnjẹ jáde ń bẹ̀ wọ́n fẹ́yọ̀ náà wọ́n ní kó oúnjẹ fún ni àbí wa so ó kó pamọ́ dìgbà tí mẹ̀kúnnù ó béèrè wọ́n ní ọba àlù kan jáde láàárọ̀ yìí wọ́n sọ nù èrò yìí láàárọ̀ yìí wọ́n ní ọba bẹ́ẹ̀ pẹ́ ni ọjáde ọbẹ̀ lọ gbòòrò àwọn ọmọ sọ́tà wa sọ fún pé bàbá padà lé torí tọ́ba lọ àní garanti pọ́ padà lálàáfíà <laughs> ẹ dákun torí tọ́lọ ṣé bó ṣe yẹ kó orílẹ̀-èdè wo rí nu àkọ́yẹ kó rí bẹ́ẹ̀ kọ́yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń pa àwọn èèyàn náà tó ń ti pé ìwọ́de òfò ìwọ́de ìranù ìwọ́de àdánù ìsìláàmù ọ̀farama àmọ́ síbẹ̀síbẹ̀ kí lẹ̀ ń pa àwọn èèyàn sí i kí lẹ̀ ń pa àwọn èèyàn emi sẹ́ẹ̀rí ẹ̀mí kan bá pa lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ dàbí pa gbogbo èèyàn ni ìwọ náà tó ń kí pa yẹn sí ṣé ẹni tí ń pa òun dà gẹ́gẹ́ bíi ìwọ nìkan lè yàn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọmọ orile kan náà lẹ́tún pera yín kí ló dé gbogbo àwọn burúkú wa ń Biafra tóun fẹ́ ya òun náà tún kó sínú ẹ àwọn kan náà wọn láwùsá àwọn lọ kókó mọ kókó wọn ni wọn ń fọ àwọn kógun ẹlẹ́yàmẹ̀yà ọbẹ̀rẹ̀ àbá irú irú náà tán olórí náà tó yẹ káwọn padà lé rẹ̀ kò burúkọ bàjẹ́ ẹ àfẹ́ kíkì ní wọn ṣẹlẹ̀ náà tún wá ń ẹ dárò ẹ̀mí tí wọ́n pa sọ́dà bẹ́ẹ̀ ẹ̀mí tó gbéra rẹ̀ náà lọ ibi tí wọ́n ti pa ọ̀dájúpọ̀ náà gbádùn. wọ́n á sọ wọ́n nínú ìròyìn tó wá ni pé àwọn ọmọbìnrin méjì kan wọ́n rèpù wọn ẹ gbọ́rọ̀ fa ṣé ibi tá ti ń ṣèwọ́de dàbí mọ́tíláṣí jùmọ̀ tàbí gbọ́dọ̀ lọ mọ́tíláṣí tí wọ́n rèpù ẹ̀ ńgbà tí èsì pólì rẹ̀ dàrú ọwọ́ lọ ibi tá ti ń ṣèwọ́de wọn ò rèpù rẹ̀ wọ́n máa fẹ́ ẹ kú oríire ni. tọ́lọ̀ ti ẹ̀ yọ àbí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ kan fọ́ sọ́kò tó ń di òní ọlọ́run ti jẹ́ pé á ọkọ̀ kú orí rẹ̀ torí pé ìwọ náà ló gbéra rẹ lọ bí tí nǹkan ó ti dàrú wọn ló gbéra lọ bí tí nǹkan ó ti bàjẹ́. akramakumullah àǹfààní wo lọ́wọ́ anu pé ẹ̀ ń bínú ẹ wá fẹ́ já àgádágodo ilé ẹ̀wọ̀n pé kí gbogbo ọ̀daràn jáde ọlọ́mọdà pípẹ́ náà àwọn ọ̀daràn yẹn tó jẹ́ critical criminals tẹ́gbẹ́ tó kàn bá jáde lásán ó lè mí odidi ìlú lògbòlògbò tẹ́bí ti ń ṣe náà nù kọ́lọ̀ wọn tó fún wọn mú ẹ̀yin wá fẹ́ pé kọ́ jáde sẹ́yìn máa kéèyàn ti ń pa tẹ́lẹ̀ ọmọ ni bọ́yá ẹ̀yin tẹ́ ẹ túlẹ̀ náà bọ̀ sínú ẹ̀ tí ó dùn bú ẹ̀yẹ ọbẹ̀ oríṣiríṣi máa bá yẹn jà bá fòpin sọlọ́pàá ó sì wá rí i pé ẹ tún fẹ́ lọ jọ́gbẹ́ wọn lóòótọ́ ẹni tí wọ́n sì máa ní lọ́nà àṣìṣe wà o ṣùgbọ́n ẹ̀ lè wo tiẹ̀ kẹ wá lọ ṣe sábàbí kẹ jọgbọ ẹ̀wọ̀n nígbà táwọn eléyìí bá jáde wọn ò tí ì rí mi mú àrílù gbé ẹ tí wọn fẹ́ lọ tú àwọn dídáńkò tó jẹ pé àwọn wọn le jù ẹ fẹ́ kí wọn jáde. ṣé eléyìí túmọ̀ sí porí pé ni orí òpè orí òpè gbogbo àwọn àjẹ́ńdà burúkú gbogbo àjẹ́ńdà tí ò wúlò gbogbo ẹ̀ náà ní jáde alẹ́ Islam kò fara mọ́ gbogbo ń tẹ̀sí tẹ́ fi di pẹ́ ń dẹ́mi àwọn èèyàn légbodò gbogbo ń tẹ́sí tẹ́ fi di pẹ́ ń ba dúkìá dúkìá jẹ́ islam ọ̀farama. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ọlọ́ni nínú tá a lófin òun náà ni pé ẹnikẹ́ni tó bá fi lè ṣekú pẹ̀mí kan àbó ṣèbàjẹ́ lókè pẹ̀ ọlọ́ni ìdájọ́ rẹ̀ lọ́dẹ̀mí ọlọ́run ó dàbí ìgbà tó ṣekú pa gbogbo èèyàn lápapọ̀ ni gbogbo ní táwọn wò kéé ṣeré o lọ́dọ̀ ọlọ́run wàláhì kékeré ẹnikẹ́ni tó bá sì sánà tẹ́mi kan bá fi yè tẹ́mi kan fi là lọ́wọ́ kú burúkú ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí ni bí ìgbà tó yẹ gbogbo ẹ̀mí ni torí ẹ̀ arọ̀ wa abẹ̀ wa o ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ tẹ́ jìnnà sí àwọn wà pálapàla ẹ kú oríire ẹ má lọ sídìí rẹ̀ láéláé o fìtínà ní nǹkan tí ń ṣẹlẹ̀ yìí mùsùlùmí bá wọn kópa ń bẹ̀ nínú ìlànà anabi sallallahu alayhi wa sallam ó ní tí fìtínà bá ṣẹlẹ̀ ẹni yòówù tí ń bá ń rìn lọ nínú rẹ̀ ó léwu jẹni tó dúró ń bẹ̀ lọ. ẹni tó dúró níbi tí wọ́n ti ń ṣe fìtínà ó burú ju ẹni tó jókòó lọ ẹni tó jókòó ó burú ju ẹni tó fẹ̀gbẹ́ lélẹ̀ lọ torí fìtínà máa ń nága àmúyàn wọ́n wá lọ bí tí ó ti ráwọ́ tètè mú ọgán ọlọ́yẹ̀lẹ́dàá wa kó bá wa fi àlàáfíà kó bá wa fi jọba lórílẹ̀‐èdè wa káleke à ń da nǹkan rú à ń ba nǹkan jẹ́ ọlọ́nkọ́ bá wa kakú wa. kó bá tún orílẹ̀-èdè wa ṣe dára ju bá ti ṣe fẹ́ lọ gbogbo kọ̀dá kọ̀tọ́ burú tó wà ń bẹ̀ ọlọ́run kó bá yí padà sí dáadáa ọlọ́run jẹ́ anípín nínú aburú ọlọ́run má jẹ́ anípín nínú àìdá ọlọ́run kó bá pẹ̀tù sí àwọn onídàárúdàápọ̀ lọ́kàn kọ́lọ́run ọba kó tún wá ṣe kárántí pé nínú tọ́lọ́run fi pa wá láṣẹ nígbà táwa ń kọ́ rògbòdìyàn táǹfàgilé wọ́de pé kò sínú Islam táàsì faramọ́ kẹ́nìkan ṣe púpọ̀ ẹnìkan lọ́nà tí ọ̀dà àtìgùn kínní àtìgùn kejì kárántí para nítorí wọn bá fi pa wá láṣẹ ká máa ṣe náà ní ṣíṣe àsọ̀láàtù fọ́gà wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àti àwọn mẹ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fọ́gà wa yìí fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلنيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم